الحمد لله الذي هدانا إلى الإسلام وعلى نبينا الصلاة والسلام وعلى آله وأصحابه أهل السلام إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba tí ọ̀sà èmi àti ẹ́ ọ̀sà wá ọ̀sà wá sínú àwọn tí ó máa jẹ́ muslim ìjọ́ tó lọ́wọ́ bá aláǹsá àwọn tí ó jẹ́ mùsùlùmí àti ìdáyégbà yẹn ọlọ́run ò tí ì dá wa kò tí ì dálìjànú ọlọ́run ìdánmí èèyàn ọlọ́run tí ìdá sánmà ọlọ́run tí ìdálẹ̀ nígbà tó ọlọ́run kọ kádàrà gbogbo tí ó ṣẹlẹ̀ níjọ́ ọlọ́run ọba sa èmi àti ẹ̀fà àmọ̀ jẹ́ mùsùlùmí kì í ṣe pàwọ́lá béèrè ẹ̀ kì í ṣe pàwọ́lá sàdúrà rẹ̀ ọlọ́run adúpẹ́ o nítorí kò sí oore tọ́lọ́run ṣe fún yẹn lé ayé tó tó kọ́lọ́run ṣe yẹn ní mùsùlùmí gbogbo oore tó kù lẹ́yìn ìsìláàmù ni ọmọ wa àwa adúpẹ́ oore náà kọ́lọ̀ mọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa jẹ́ àwa kú lérí ẹ̀sìn islam náà tàbá wá jáde láyé yá jáde ní mùsùlùmí kọ́lọ̀ wá sí wa lọ́mọ àlùjánnà kọ́lọ̀ mọ́ sí wa lọ́mọ àná ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run òun náà lànàbíwá muhammad sallallahu alaihi wasallam kọ́bọ̀ àwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tí ò sí irọ́ ń bẹ̀ tí ò ní tẹ́ tí ò ní tí òun náà ní kalamullah òun náà ní tá a bá ti ka Qur'an ní tá a bá ti gbọ́ bílẹ̀ ní tá a bá ti rí ẹ̀rí fi múlẹ̀ wípé ọlọ́run ọba lọ́sàn-án nu Qur'an gbogbo ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá takú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ yẹn ẹja gbé ààyè ìmọ̀ ń bá ọkọ lọ́mọ èèyàn èsù ìsìn ń kọ lọ́mọ èèyàn ìsìnà máa ń bẹ fún mi èèyàn àmọ́ kò sí ìsìnà fún ọlọ́run kò sì sí irọ́ bẹ́ẹ̀ ni ò sí ìsìnà nínú tẹ́rẹ ọlọ́run súnà tó dáa jù ojú ọ̀nà tó dáa jù téèyàn máa ń tọ̀ ayé èèyàn àtẹ̀sìyàn tí ó fi dáa òun náà ni súnà òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam súnà ànábì òun náà ni ká máa béèrè gbogbo tá a bá ti fẹ́ ṣe ní ẹ̀sìn wa ìpè àtìgbọ́ àtìgbọ́ ọ̀rọ̀ pọ̀ bóòlù ànábì ṣe ṣe ẹ̀rí gbogbo tí wọ́n bá dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn táwa wọnú Quran táàbá ń bẹ̀ awọnú hadisi àbá ń bẹ̀ àbá lọ́wọ́ àwọn sáràfù sálẹ̀ gbogbo àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní nǹkan yẹn àyíkú ẹlẹ́sìn mọ́ bídí àlàámà sí kíní ìlàmà ń pè àdádálẹ̀ sínú ẹ̀sìn alábìṣe ni gbogbo bídí àánú ni kọ́lọ̀ mọ́jà sọnù gbogbo ata ti sọnù ọlọ́mọsá pè wá padà ẹni tí ó wá mọ́sálásí ọ̀sọ̀nù ni ẹni tí ń bọ̀ ẹni tí ń sẹ̀sìn lẹ́yìn islam ọ̀sọ̀nù ni kọ́lọ̀ wọ́n sínú islam ẹlẹ́mìnà tí ń kírun kì í ṣe muslim àjọ pẹ̀rẹ̀lẹ́yà àjọ àjọ nítorí pé n ti ń ṣe nǹkan mọ̀ pé kí kúrò ní inú islam gbogbo ohun tí ó gbogbo àdádálẹ̀ ànú ni gbogbo ànú kò síbi kan tí yóò tarí yàn lọ bí ìbá jẹ́ pé inú náà lọ oníbíbí àwọn gba ẹ̀san àmánálẹ̀sán rẹ̀ kọlọmọ sí wa ní sínú ẹ̀sìn wa torí mi wa ń sọ fún pé káàkó lọ́dọ̀ ọlọ́run bọ̀ wá sọ́dọ̀ wọn ẹ̀yọ́ màá wa mo gbogbo pátá láti tòṣí àtọ̀nájì tí a pàdé ní markasul irfat alislami lẹ́yìn náà mo tún wá kí ẹnzọ́lọ́wọ́ ọba aláà tó fi ń takókò ààyè yìí tírú àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí fi ń ṣẹlẹ̀ láwùjọ yorùbá ibi àwọn abáwa tá a bára wa dé nílẹ̀ yorùbá ìpinnu ìdòkó yìí tó ń ṣẹlẹ̀ láti lọ lè kéwú pé a fẹ́ lọ lè ní àlékún mà nípa ẹ̀sìn wa kọ̀ọ̀kọ́ mọ́ ọ ọlọ́run aláà tó wá kọ́ wọn máa ṣe tó fi wọn ta kókó ààyè yìí kọ́lọ̀ mọ́sá ìgbàṣẹ́ náà lọ́wọ́ wọn fọ̀dídà tó dr rọ̀fí àdìsàbálò àbíkàwò láwùtà àlàwàrà kọ́lọ̀ bá sàlékún istikọ́mà wọn kọ́lọ̀ bá sàlékún sabati wọn kọ́lọ̀ bá sàlékún àlàáfíà wọn àtàrí sèké wọn kọ́wọ́ fún ọlẹ́mìí gúngun àtàláfíà kọ́lọ̀ wọn fún aláti bọ̀tán rẹ̀ àtàwa náà láàárọ̀ yìí òun náà ni àtàsọ́wúfú wal islam àtàsọ́wúfú wal islam ká máa ṣe súfí kátàsọ́wọ́fà ká máa ṣe súfí àti ká máa ṣe islam nílẹ̀ yorùbá táwọn wà yìí ìtumọ̀ kan náà la máa ń pè méjèèjì àmọ́ tí ìbá wa ń lọ sí pẹ̀lú ẹ̀rí nínú koran àti ẹ̀rí nínú súnà nígbà muhammad sallallahu alaihi wa sallam a máa wá rí ìyàtọ̀ láàrin sufi àti islam àmọ́ ní yorùbá táwa wà yìí sẹ́ nǹkan kan náà méjèèjì tí wọ́n bá ní onísúfì ní ìtumọ̀ ẹni pé ẹni tí ń ṣe islam tí wọ́n bá ní mùsùlùmí ni wọ́n ní súfì lọ́gbọ̀dọ̀ ṣe kí lọ́gbọ̀dọ̀ jẹ́ torí súfì ní ń sin ọlọ́run òun ni ábìdì ti ń sin ọlọ́run aligayatu alahuduma lè kálíkì sáma wá ti wọ́n ard wa ma والجن والإنس هي لعبادة الله وحده لا شريك له èyí tí ọ̀dà ló mọ gbogbo wa lọ́wọ́ gbogbo àwọn tá a jẹ́ muslim òun náà ni pé ìdí pàtàkì tí ọlọ́wọ́ bá aláà tó fi dá sánmà àtìlẹ̀ sánmà pé gbogbo ohun téèyàn bá ń ṣe yóò ní ìdí téèyàn fi ṣe é ọlọ́run dá sánmà kò lópin ó dá ilẹ̀ kò lópin ó wá dá nǹkan àwọn nǹkan tó pọ̀ sínú sánmà ó dá àwọn nǹkan tó pọ̀ sínú ilẹ̀ ó tún wáá dá àwọn ẹ̀dá kan sáàrin sánmà sílẹ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́run dá nítorí ìdí kan Allah subhanahu wa ta'ala ń sọ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim wa ma khalaqna as-samawati wal وما بينهما لاعبين ọlọ́run ní gbogbo tí mo kà á lẹ̀ yìí sánmà àtìlẹ̀ àti tó wà nú rẹ̀ àti tí mẹ́lá rẹ̀ sánmà àtìlẹ̀ èmi ọlọ́run ò ṣeré débi tí mo fi ń dá wọn gbogbo tí mo dá yẹn ìṣeré débẹ̀ ó ní ibi pàtàkì tí mo fi dá sánmà àtìlẹ̀ àti gbogbo tí mẹ́lá rẹ̀ sánmà àtìlẹ̀ àwọn oní mẹ́lá rẹ̀ sánmà àtìlẹ̀ àwa àti àdìjànú àtàwọn ẹran tá ń jẹ gbogbo àwọn nǹkan tí ń wúlò fún wa láàrin sámà àtìlẹ̀ ọlọ́run ọ̀dá gbogbo ẹ̀ lásán kìí ṣe pé òun ṣeré débẹ̀ ni ó ní ìdí pàtàkì kan àwọn àyíká bí ọlọ́run ọba pé nígbà ọlọ́run ní kìí ṣe eré lòun ṣe tó fi dá sámà àtìlẹ̀ àti gbogbo tó wà nínú ẹ̀ ẹ̀ kí wọ́n wá torí ẹ̀ dá ọlọ́run lóhun serious lérí tóhun dá yẹ kìí ṣe pé eré ló mú wọn dá ó ní ìdí pàtàkì kan tóhun fi dá ọlọ́run náà ló tún wá sọ pé afahasibutum annama khalaqnakum abatha ọlọ́wọ́n bá ní iṣẹ́ ẹrù pé ẹ̀yin àtàlìjànú ẹrù pé mo dá yín fún eré ni ẹ̀yin dá yín kẹ́ wá ṣeré wa annakum ilayna la turja'un sí ẹ̀rù ní pé ẹ̀yin padà wá bẹ̀mí ọlọ́run mọ́ ẹ padà wá bá mi gbogbo ilẹ̀ kú lọ́kọ̀ọ̀kan ìntẹ́ wà lọ́lẹ̀ ṣe lé ayé èyí wàá bí yín tẹ̀ bá darí dé tí bàbá bá sọ fọ́mọ ẹ̀ pé wọ́n lè láyé ní masalu àlà ọ̀ ń bọ̀ wá bá mi ìtumọ̀ ní kí bàbá yẹn ti bẹ ọmọ yẹn níṣẹ́ kan. wọ́n lóun ọ̀dà gbogbo yín torí kẹ́lì máa ṣeré ọlọ́run lóun ò ṣeré ọlọ́run ní àwa náà òun ò ní ká máa ṣeré àyà méjì mo dúkọ́ wọ̀nyẹn. àyà ẹlẹ́kẹta ibẹ̀ lọ́lọ́run ti wá sọ ìtòhun torí ẹ̀ dá wa ó ní wọ́n máa kọ́ láti torí jìnnà wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdá ẹ̀yà àlìjànú àti ẹ̀yin èèyàn ìdáyé lásán bẹ́ẹ̀ bá jẹ́ pé kẹ́ wá ṣe ìbáàdà mo dá yín sílé ayé torí ìbáàdà kẹ́ wá ṣe ìbáàdà kẹ́ wá di ábìdí tí wọ́n máa sin lọ́nà lọ́sàn-án tí wọ́n máa sin lọ́nà lóru nítorí ìbáàdà nìkan ṣoṣo ìlà lìyà àbùdù rù adátul qasr inda al-baladiyin tọ́ni má ìlà Ibrahim ẹnìkan kan wọlé àfi Ibrahim nìkan nígbà tí láti ṣáájú Ibrahim àgbọ̀dọ̀ rọ́ṣẹ́ nìkan kan mọ́ lẹ́yìn Ibrahim ọlọ́ba ní ilé àlèyé abudun ní ìdáyé fún kankan kò sí kankan tí mo torí ẹ̀ dáyé bí ìbàdí pé mo dáyé fún ẹ̀sìn. wọ́n wá ku àwọn nǹkan tí Ọlọ́run tún dá sílé ayé tó yàtọ̀ sọ́mọ èèyàn àtàlìjànú Ọlọ́run dá irúgbìn Ọlọ́run dómi Ọlọ́run dóúnjẹ Ọlọ́run dá ẹran Ọlọ́run dá ẹja Ọlọ́run dá gbogbo àwọn nǹkan tí ń wúlò àpáta irin kí lọ́lọ́run wá dá wọn yẹn fún Allahu akbar ọlọ́run yóò yí wa pé wọ̀lẹ́rí kọlàkọlẹ́kùn máa fi àrùn jẹ̀mìà ọlọ́run gbogbo tó wà lé ayé ní nǹkan tí yóò mú ayé rọrùn fún yín ọlọ́run ọba ní gbogbo tó kù lẹ́yìn àlìjànú àti èèyàn gbogbo tó kù tó wà lé ayé yẹn mo dá wọn nítorí ẹ̀yin kẹ́ẹ̀lì máa lò ó káyé yóò lè bá a rọrùn àmọ́ mo dẹ́ ẹ̀yin nítorí kẹ́ẹ̀lì máa ṣe kíni kẹ́ẹ̀lì máa sinmi ìtọ́lọ̀ ń dá tọ́lọ̀ ń dá fún wa tá à ń jẹ náà nítorí tọ́lọ̀ tọ́lọ̀ torí ẹ̀dá nítorí ẹ̀sìn nítorí pé nǹkan yẹn lọ́wọ́ láti ni láti ṣẹ̀sìn omi tó mú yẹn <laughs> ọlọ́run dá nítorí kó lè má ṣẹ̀sìn ọlọ́run dá oúnjẹ tó ń jẹ oúnjẹ ọ̀tá ọlọ́run dá kó lè má kó lè dé tí wọ́n máa sin ọlọ́run هذه العبادة kàkọ́tò obìnrin mouth láti gbà táwa ti bàlágà báyìí ló ti di dandan ká máa sin ọlọ́run ká sọ̀rọ̀ wa di ábìdí tí ń sin ọlọ́run ábìdà lọ́kùnrin ábìdà lóbìnrin tí ń ṣe kíni tí ń sin ọlọ́run ábìdí lọ́lọ́run fẹ́ káyà nílé ayé ábìdà lọ́lọ́run fẹ́ káyà nílé ayé ẹni bá wà ní ayé tó ṣèbádà oyé òfò ní fún un. ọlọ́wọ́ ni wàá bùdí rọ́bẹ̀ka hàtà yà àti yàkàlìyàkì ọ̀hún máa wá ṣe ọlọ́wọ́ bá yẹn láti gbà tó ti bàlágà títí tí màláìka kú òfin yọjú sí ọ ìbáà jẹ́ pé lẹ́yìn ọgọ́rùn ọdún kan ni ni ikú bá pa ọ́ kí ìbáàdà ó tó má di ọ̀ranyàn ní orí a àjẹkú ló ń jẹ àbí àgbàkú la tẹ́kùn àwọ̀kú la sọ ìbáàdà àtìsèkú lọ́lọ́hún. onígbà tí màláìka kú bá yọjú báyìí tí wọ́n ní wọ́n ní kọ́ máa bọ̀ nígbà yẹn ni ọlọ́run ọ̀ràn ọkọ̀ ṣe ìbáàdà mọ́ ẹ̀sán ìbáàdà lókùn tó lè ṣe kí ni tọ́lọ̀ lè jẹ wọ́n ní tàwa ti wá jáde láyé ọlọ́run yáyọ̀ lẹ́dínlá àmọ́ sẹ́kù lọ́hàkọ́ tó kọ́ọ̀tì ọlọ́run yẹn bẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run mọ́ṣẹ́ kẹ́ ẹbẹ̀rù ẹ̀ wala tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ ẹ kú sí muslim. ọlọ́run ní bèrè pé kí ló dé tí wọ́n rà sọ kí ló dé tí wọ́n kọ́lé kí ló dé tí wọ́n bímọ kí ló dé tí wọ́n ra mọ́tò kí ló dé tí wọ́n lọ́kọ ọlọ́run ní bèrè pé kí ló dé tí wọ́n jọba ní tí ó bèrè ní pé tó sinmi. bàbá tó gbé aṣọ sàárè kí lànà gbogbo certificate wa ò ní wúlò mọ́ kí ni wọ́n máa béèrè mọ́rọ̀ bùkà wọ́n má dinú ká wọ́n mọ̀ nàbí yuka tani ọlọ́wọ́n bá ti tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n bá sọ́nu sáré ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn wo ló ń sìn tala nàbí rẹ sọ́ọ̀tẹ̀lẹ̀ nàbí sọ́ọ̀tẹ̀ súnà ètò wọn béèrè tàbá jáde láyé nìyẹn aṣọ ta ti kó sílé ó di daniel ìyàwó wa ó di dalomi ilé wa ẹni tí ọba ṣiṣẹ́ ní ọmọ gbé rẹ̀ ọyẹ kámbúra sí ìbádà àbíkọ̀ ọyẹ kámbúra sí ẹ̀yọ́ màyá mi àlẹ́ ìbádà tún tàwọn kìfìyà ẹ wá rí ìbádà táwìn ìbádà wọ́n máa ń sọ fún wa pé ká ṣe é ni kìí ṣe pé àwa láàárò pé a fẹ́ máa ṣe báyìí nígbà táwọn kan tí wọ́n jòkó lẹ̀ wọ́n ní ọlọ́run bẹ́ o àmọ́ irin ni làwọn máa bọ àwọn máa ran sọ́lọ́hún wọ́n lọ di irin ìròrí ọpọlọ ọmọ èèyàn ni èṣù ló sì gbé síbẹ̀ àwọn nǹkan àwọn ní omi làwọn máa bọ wọ́n sì ń lọ di omi wọ́n gbàgbé ẹni tí ó ní kómi ọmọ sàn wọ́n gbàgbé ẹni tó dárin àwọn kan àwọn ń sin igi wọ́n gbàgbé pé àwọn náà làwọn gígi yẹ kó nínú gbó àwọn náà làwọn yojú àtọwọ́ àtẹsẹ̀ síbẹ̀ àwọn tó ń pè lọ́lọ́run ọlọ́mọdé ayé dìndìnrín mọ́jọ pọ̀ lọ́wọ́ dàrú gbogbo tọ́lọ̀ ń dálé èèyàn pátá lágbà pé kò sí ẹni tí ń jẹ́ ọlọ́run tó dá gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run nìkan láà ibi wàhálà ti dé ni pé tọ́ba di abala bò láti sìn ín ìbádà yìí ó ní wọ́n ti ẹ̀mú méjì tọ́lọ́ fi ń gbà lọ́wọ́ ọ̀yàn tọ́wọ́ fẹ́ ṣe ìbádà ẹ̀yọ́ màyá mi gbogbo àwọn tí wọ́n láwọn ṣe súnfí ìbádà ni wọ́n fẹ́ ṣe àwọn ni wọ́n sọ lóko yẹn ìbádà ni wọ́n ń pè ní súnfí àtàsọ́wò ìbádà tó fẹ́ ṣe wọ́n màyá mi ọlọ́run Allah sọ pé mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ mo ní gbogbo tí ọba ní nínú òròrí rẹ̀ bó ṣe òkú ti pẹ́ tó èyíkéyìí àwọn èèyàn tí wọ́n ti bọ́ sọ̀rọ̀ àbáwọn ilé kéwú tó ti lọ àbáwọn àfáà tó ti gbọ́wà sí wọn àbí àwọn kẹ́sẹ̀tì tó jọra àbí gbogbo àwọn ìjọ tó ti kárabọ̀ tọba ti wá tó ti nígbàgbọ́ nínú àwọn nǹkan kan nínú ìjọsìn tọba ti lè rí i pé aya Quran tó kílíà ọ̀ta kò lórí yẹn mo bẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run mọ́ṣá ìpàtì lẹ́nu nítorí gbígbà tó fẹ́ ọ sọ nìkalẹ̀ ni o ọwọ́ àfihàn ẹni tọ́mọ̀ yẹn kọ́ sẹ́rí koran gan sọ̀kalẹ̀ yìí anabi ni wọ́n máa ṣàlàyé rẹ̀ fún wa tó ṣe jẹ́ pé májẹ̀mú májẹ̀mú tó di ẹ̀sìn mú tí ẹ bá fẹ́ ṣẹ̀sìn méjì péré náà ni alákọ̀ọ́kọ́ al-ikhlas ẹlẹ́ẹ̀kejì al-mutaba'a tó bá fẹ́ ṣẹ̀sìn tó bá dé pé ẹ̀sìn ni o ó ṣe nítorí ọlọ́ ó ní máa ṣe nítorí pé wọ́n fẹ́ máa lọ́ọ̀lẹ́ kírun bẹ̀yẹn nítorí ká lè bá fi mí jẹ oyè kan mo fẹ́ máa kírun torí pé ọkọ mi kó lè bá fún mi lówó mo fẹ́ gbàwẹ̀ mande àtàlámísì torí kí dáàdì mi kó lè bá nífẹ̀ẹ́ mi èmi náà mo fẹ́ máa tara bẹ̀sẹ̀ torí pé kí lè mọ́rí nǹkan àmọ́ fẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ kí wọ́n kí wọ́n mọ̀ mi pé mi náà lẹ́sìn lèmi náà mo fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀rí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ìpè lẹ́sìn mi kárí ni irú ẹ̀sìn bẹ́ẹ̀ ọlọ́run nígbà o ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa'a ọlọ́run ọba ni àpáyé láti ẹ̀kẹ́ wá sí nǹkan kan lé ayé lé ayé tá a ti yín wáyé tá a padà sì yín jáde ńbẹ lásìkò tó wù wá àpáyé láti ẹ̀kẹ́ wá sí kankan bẹ̀ lẹ́yìn kẹ́ wá sí ìbáàdà àmọ́ mukhlisina lahu din àmọ́ ẹ̀sìn nítorí ọlọ́run ẹ̀sìn yẹn ẹ̀sìn nítorí ọlọ́run alalillahi dinul khalis ẹ̀sìn tẹ́yẹ bá ṣe nítorí ọlọ́run ọlọ́mọ ń gbà tọ́wọ́ ti jẹ́ sìn àmọ́ tí ìbá ṣẹ̀sìn ò lè ṣe nítorí àwọn èèyàn tí ìbá ṣẹ̀sìn ìpè kọ́lọ̀ mọ́tò mi ò fẹ́ kùn ní blu káwọn yẹn lè bá mọ̀ pé kọ́lọ̀ blu ní mọ́tò mi ọ̀ lẹ́sẹ̀ mo fẹ́ wọṣọ brown káwọn yẹn kẹ́lẹ́ máa mọ̀ pé brown ni aṣọ tí mo ṣe kí ni tí mo nílé ọ̀ lẹ́sẹ̀ mo fẹ́ fi spoon mo fẹ́ fi jẹun ó ti yé ẹ̀kẹ́ lè bá mọ̀ pé èmi náà mọ mú jẹjẹ ọ lẹ́sẹ̀ èèfẹ́ wọ pam sùn mọ lẹ́sẹ̀ kíni mọ fẹ́ wọ̀ káwọn yẹn lè bá mọ̀ pé mo ní sùn lé ọ lẹ́sẹ̀ o lè kọjú ilé rẹ síbi tó bá wọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ kọjú mọ́ṣáláṣí síbi tó bá wọ̀ láti jọ́rọ̀ ẹ̀sìn tẹ́kṣì ọ̀wà àkọọ́lẹ̀ ọ̀wà láti òkè sámà lẹ́yìn náà ọ wà jáde ní ààrẹ ọ̀dà lẹ́yìn tó ń ṣe kí ni lẹ́yìn tó ń ṣe ẹni bá ń fi kankan súnmọ́ ọlọ́run tó wá jẹ́ pé nǹkan kan ń bẹ lánìyàn rẹ̀ tó fẹ́ achieve tó fẹ́ rí lábala ẹ̀sìn yẹn ó kà gbẹ́sìn sókè ni nǹkan kan ń bẹ lábẹ́ ẹ̀sìn yẹn kó nítọ̀ òun kó lè tú bá o torí gbogbo tí bá ń ṣe lẹ́sìn wọn ní kọ́ lè fún un ọlọ́pàá sọ ní kọ̀ọ̀kan ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ̀ nínú àwọn ọmọdé ẹ̀mọ́ta fi ń gbaṣẹ́ lọ́wọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimutaba yaani mutaba tu rasulillahi sallallahu alayhi wa sallam gbogbo ń tọ́ba fẹ́ẹ́ fi súnmọ́ ọlọ́wọ́ bá láà lẹ́yìn bàtà níyàrá bá ti dá tán ọwọ́ àgbè kalẹ̀ pé kíní afẹ́fẹ́ súnmọ́ lọ kò lè ní ìtẹ́wọ́gbà àfi kó jẹ́ pé ànábì ni ó ṣe síwájú rẹ̀ ọ̀nà tá ànábì sì gbà ṣe ni ó ṣe ìwọ́n náà ó ṣe kíní ìwọ náà sì ṣe ọ̀rọ̀ méjì mọ́ sọ yẹn o ànábì ṣe láìláì lọ́la àbí àwọn míì wọ́n ń kójọ àwọn náà ṣe láìláì lọ́la àmọ́ náà tí wọ́n ń gbà ń ṣe yẹn ọ̀nà ẹ̀ka ànábì ṣe kí ni kọ́gbà ṣe ọ̀rọ̀ méjì ni o tábẹ̀ mùtábà níta ànábì ṣe ó ṣe kí ni ó ṣe ọ̀nà tá ànábì gbà ṣe yẹn ló fi ṣe kí ni ló fi ṣe ìwọ̀n ní mú míì wà tó sí lànà òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ba aláwo ní kúlẹ̀ in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumu Allah ọlọ́run ẹ̀yà nábì bá mi sọ fún wọn yìí pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run sọmọ pé ẹni tó sẹ̀sì ìfẹ́ ọlọ́run ọba lọ́wọ́ lẹ́mí rẹ̀ ọ̀sẹ́ nìkan tí ó lóun fẹ́ sẹ̀sìn tí èyí jẹ́ pé ìfẹ́ ọlọ́run ti wà nínú ẹ̀mí ẹ̀ ẹni bá nífẹ̀ẹ́ ọlọ́run ní wọ́n á sọ fún wọn yí pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n fẹ́ sin ọlọ́run fattabi'uni èmi ànábì ní kẹ́ máa tẹ̀lé ká lọ yuhbibkumullah ọlọ́run wà nífẹ̀ẹ́ yín bọ́lá bá ti nífẹ̀ẹ́ yàn kí ni wọ́n sọ yàn dà yọ́ sọ yàn di wòlíì ni. adékòtò yẹn bá fẹ́ ya wòlíì téèyàn sì fẹ́ fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ fẹ́ràn yàn kí lèèyàn máa ṣe èèyàn máa tẹ̀lé ìbá ànábì ṣe ṣe kí ni mo ṣe ṣe ọlọ́run ní ká tẹ̀lé ṣéwù kan bí ayà yìí o ọ̀rọ̀ tí mo sọ ń pilẹ̀ iná ni pé gbogbo tó bá ti tako ìròrí rẹ ìbá ti pẹ́ tó ti wà ń bẹ̀ tó bá ti rí àyà tó kílíà tó sọ fún ọ pé ìròrí yẹn ò mẹ́sàn ìfilẹ̀ nítorí ọlọ́run torí jọ́tọ̀ pàdé ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ ló sọ fún wa pé ànábì ní káṣe kí ni ká máa tẹ̀lé onílàkọ̀dé káàrà lákùn fi rasulillahi uswatun hasana ọlọ́run bá ní mo ti gbé kalẹ̀ fún yín àpèjúwe dáadáa lára dání lára nábì nìkan nítorí pé òun ni wọ́n ránṣẹ́ wa tó ṣe jẹ́ pé ànábì sọ̀rọ̀ sọ́la ìgbà tó kírun tán ó ní ọlọ́run ní kẹ́ máa kírun wà kí mu sọ́lá àtàwọn àdùn zaka ẹ máa kírun ẹ máa yọ zaka ànábì ní sọ́lù kamara ayétumọ̀ ní ó sọ̀lì ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe rí tèmi ń kì í yóò láàfin sọ fún àwọn èèyàn pé alukur'an bila sunna eh jahannam bọ́bá ní kur'an nìkan lọ fẹ́ gbàgbọ́ ọgbà sunna gbọ́ ó sì wọ ọ́nẹ́ pẹ̀lú kur'an nìkan yẹn kur'an nìkan tó gbàgbọ́ ó sì wọ ọ́nẹ́ pẹ̀lú ẹ̀ àbí ọ wà nínú sura kan rí pé èso máa ń járùn nínú sura ọlọ́ nínú sura ọlọ́ láti rí pé bí ọba ka fátíà kò nínú sura ọlọ́ bọ́bá tí kùránì nìkan ni wọ́n fẹ́ gbàgbọ́ wọ gbàǹkan mí gbọ́mọ́ lẹ́yìn kùránì nìkan ó sì lọ lè wọ̀ náà pẹ̀lú ẹ̀ ànábì ni ó practice irun fún wa ààwẹ̀ ànábì ni ó kọ́kọ́ gbà á nígbà ànábì parí hajj hajjatul wadaa ànábì ní ta'khudhu anni manasikakum ànábì ní sẹ́ rí bí mo ṣe ṣe manasik alhajj bí mo ṣe ṣe ṣe hajj bẹ́ẹ̀ ni kẹ́yìn náà máa ṣe o ìtumọ̀ ni pé ẹ má ṣe lọ́nà míì ẹ má yí padà o gbogbo ìbádà pátá ànábì ni ọkọ̀ọ̀kọ̀ ṣe ká tó ṣe kíni ká tó ṣe ìbádà tẹ́nìkan bá ti wá gbé wá fún wa bóyá látọ̀dọ̀ àwọn lárúbáwá ni àbí látọ̀dọ̀ àwọn dúdú ni àbí látọ̀dọ̀ àwọn tí wọ́n jáde kúrò nílùú àbáwọn tí wọ́n wà lù náà ni tá a bá ti gbé sínú àlùkùránì tá àrá yà fún a gbé sínú àdìsí àrá fún wọn èé lẹ́sìn bídíà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ń pè é anabi sì ni iyyakum wa muhdathatil umur anabi ni ọdọwọ yín ọdọwọ yín ọjọ́ lọ ẹ má tún dá mi ilẹ̀ o fa inna kulla muhdathatin bid'ah tẹ bá ti tún dá mi ilẹ̀ ẹ ti hun ẹ̀sìn nìyẹn abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan kọ́ lọ́mọ́sà mú wa dúró anabi ni man amila amalan laysa alayhi amruna ẹni bá ṣiṣẹ́ kan iṣẹ́ yẹn ṣe àmà pé ẹ̀sìn lànàbìnrin lẹ́sà alẹ́ àmúrúnà tí è ṣe pé àwọn alápàṣẹ pé ẹ ṣe nígbà míì ọlọ́wọ́ pàṣẹ ní koran káàrí nígbà míì kò ní sínú koran ẹ̀sìn náà sì ni kò ní sínú koran nínú àdísì lọ́wà àdẹ́bì ni gbogbo tí a bá pàṣẹ pé ẹ ṣe ẹni bá ṣe fọwọ́ rọ́dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ àwọn ẹ̀sìn tí sínú koran ọwọ́ rẹpẹtẹ àdẹ́bì ni yóò á kó ánìlè màlúdi yẹ́wò mọ́sáàbẹ̀ àìhìn ìjọ keje n'i ka ká ìpẹran fọmọ nínú súra olè yẹn wà nínú súra olówà kò sínú súra kankan ó sì kọ́ alátòkè délẹ̀ òní ló ṣe jẹ́ pé ẹ̀ láàmú ìtọ́lọ̀ máa ní ọ̀dá nínú Quran àbí ní ọ̀dá nínú kíni nínú súnà oyé lọ́dọ̀ náà ni torí pé àti àti súnà ní ń gáìdì lérí ẹ̀ wọ́n hawa wa ha

níta níbi bá ti ní kọ́ ọmọ ṣe ó ti wà ní Quran wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. a ní àdádálẹ̀ ọ̀dá nínú ẹ̀sìn wa ká máa dá nǹkan lẹ̀ láì ṣe pé òun ànábì fọwọ́ sí i. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ibada níta èèyàn ń pè é nínú ìtumọ̀ àwọn tí wọ́n ń ṣe òun tá a fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba wa àmọ̀kọ̀dìmáàtì tí mo ti wá ṣàlàyé síwájú yìí òun ni ọmọ gáìdì wa tá a fi máa mọ̀ pé ǹjẹ́ tí wọ́n ń pè ní tasawuf nítorí yẹ ká máa ṣe ni àbí kò yẹ ká ṣe kí ni ṣe é gbogbo àwọn tábà ń kàtà àtàwọn àfọ àtàwọn àǹkàlẹ̀ tábà lọ lè ka ipe ìgbà wo ni àtàsọ́wùfù gan tó bẹ̀rẹ̀ táwọn kan pera àwọn ní àwa ní sufi àwa ní sufi yóòn lẹ́yìn ìgbà tá nábì lọ́tán ni o lẹ́yìn ìgbà tá nábì lọ́tán ni o lórúkọ yẹn lọ́sẹ̀ jáde ẹ̀yọ́mọ̀yá nínú ẹ̀sìn wa nínú ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta bọ́n inú ẹlẹ́kẹrin ó nínú ọgọ́rùn ẹlẹ́kẹta ó wá tànká nínú ọgọ́rùn ẹlẹ́kẹrin ẹ̀yọ́mọ̀yá mi alikọ́dínú sáàlì wọ́n rọ́ọ̀bì àìlèhìjìrì àwọn kan wọ́n kàn wò pé àwọn èèyàn ń jayé àwọn èèyàn ò sí lọ́n dáadáa wọ́n á lò lè kóra ró síbì kan wọ́n jòkó síbẹ̀ wọ́n fa yé wọ́n wá bí sì lérí ká máa wọ́n máa gba awẹ ká dárúkọ ọlọ́run bí wọ́n sì bẹ̀rẹ̀ ní àwọn eléyìí ni wọ́n ń pè ní zohad àwọn èèyàn sáfáyé wọ́n wá ń pera wọn ní sufiyun wọ́n nítorí kí wọ́n ní fara wọn bẹ́ẹ̀ wọ́n nítorí pé wọ́n máa ń wọ aṣọ onírun irun ẹran awọ ẹran òun ni wọ́n fi dáṣọ ẹni bá ti fi awọ dáṣọ sẹ́mọ̀ pé á ti di kó ti ráyé sá bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà ni ibilis òun mọbi ti ń lọ tọ́ba fẹ́ ṣìyàn lọ́nà ó lọ́nà tí ó gbé gbà fún yàn àwọn eléyìí wọ́n ń sin lọ́hùn àárí tó ní í ṣe pẹ̀lú ẹbọ nínú kíni nínú sísí wọn àmọ́ wọ́n ní àwọn àkíyèsí nínú àwọn bídíà díẹ̀ díẹ̀ tí ó sọ̀yàn di kèfèrí bó tẹ̀ dé pé àwọn tí wọ́n wà nígbà náà tí wọ́n di súnà mú wọ́n jẹ́ oyé wọn wípé èyí tẹ̀ ṣe yẹn lóòótọ́ ilé ayé ti pokúrú musu àwọn èèyàn ti tán sínú ayé wọn ò tara bẹ̀sìn mọ́ àmọ́ anẹ́bìsànsálà mọ́sálásí lànẹ́bì tí máa ń kírun ọ̀ràn yan èyí ni ẹ̀ka lọ mọ́sálásí wọ́n pè wọ́n sákèsí nígbà tí àwọn yẹn lọ tán làwọn tí wọ́n láwọn náà tún fẹ́ di súfí àwọn yẹn àwọn bá gbé oríṣiríṣi àwọn ìlànà kalẹ̀ àwọn ni wọ́n pè ní marhalatu atatarruq ṣéwù kọ̀ọ̀kan wá ní ìlànà àjọṣe tiẹ̀ ó sì nírú àwọn àsìkáàrù tí máa ń ṣe ó sì ní àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn tó gbé kalẹ̀ àtàwọn àdìọ́kàn àtàwọn òròrí léyìí tó jẹ́ pé mùkálífà lìlìkùránì wà súnà yín wá ń yapa lìkùránì yín sì ń yapa súnà. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn táwọn àlùfáà fìtì sí àsìkò táwí ó ní Abul Yazidi al-Bastami àti Dhunnun al-Misri àti Hallaj àti Ibn Arabi gbogbo àwọn eléyìí àwọn àgbà Sufi ni kò sẹ́ni tí ó ṣe tasawufu tí ò ní ka ìtàn àwọn tí mo sọ yìí وفي القرن السادس الهجري ظهرت الطريقة القادرية المنسوبة لعبد القادر الجيلاني رحمه الله تعالى رحمة واسعة nígbò di ọgọ́rùn ọdún kẹfà dá nàbí lọ́tán táwọn kan dìde wọ́n ní àwọn ni Súfì tọ̀ríkọ̀ àlùkọ́dìríyà wọ́n fẹ́ra wọ́n ti sí ọ̀dọ̀ àfáà tí wọ́n ń pè ní Abdulkadir Al-Jilani àfáà Abdulkadir Al-Jilani yìí ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì lérí ẹ̀ àmọ́ ìtọ́ pọ̀jù ni pé wọ́n ní kìí ṣe àfọ̀nbídíà ọ̀tọ́kànlélà àwọn àkútà bàṣàríyà tọ́jú pé ọmọ èèyàn lè kó sígbà míì tọ́jú pé o lè mọ́mọ́ àmọ́ àfáà ti ń pèpè lọ síbi súnnà ni ibi ká di súnnà mú ká di súnnà mú bọ̀tígbà tá a fà yẹn kú ní àwọn nǹkan ni wọ́n dá ojú ọ̀nà yẹn lẹ̀ wọ́n wá gbé ìlànà ìjọsìn kalẹ̀ ìlànà ìjọsìn yìí wọ́n wá fi ń tì sọ́dọ̀ Sheikh Abdul Qadir alijilan jilani àwọn ní Sheikh Abdul Qadir àbáwọn lọ́rọ̀ lọ́wọ́ báyìí àwọn kọ̀dìrí àtiwa nígbà tí wá ń sin làwọn afẹ́sẹ́ kí ni làbá lọ́rọ̀ nítorí táwọn arí táwọn kọ̀dìrí à ń ṣe yìí àtàwọn ti lárúbáwá ni àtàwọn atajẹ́ dúdú ni gbogbo ẹ̀ mùhálìfà ọ̀tàkù alukùránì àti kí ni àti sunna lẹ́yìn náà làwọn tọ̀ríkà mi náà tún dé wọ́n pè ní àrùfàáyà àfàrùfàáyì orúkọ tí wọ́n náà fi sọ yẹn àsànùsíyà àfàsànùsí àdàwíyà ọ̀kan náà tónú alìdìrísíyà aṣáàdìlíyà asàmáyíyà àtìjàníyà alìkìláṣíyà ọ̀pọ̀ rẹpẹtẹ láwọn ojú ọ̀nà yìí ọ̀kan náà sì lójú ọ̀nà tó dọ́dọ̀ lọ gbogbo àwọn táwí náà wọ́n ń gbìyànjú pé àwọn fẹ́ ṣe ìbáadà wọ́n wá gbé gbàbí tọ́lọ̀wọ̀n òsèkíní tọ́lọ̀wọ̀n rán wọn ọlọ́ni iná lẹ́dínà fárọ̀kù dínà hùn wọ̀kánù ṣe yà ọlọ́ni gbogbo àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn di kélékélé kélékélé ẹ̀sìn kan náà ni ó wọ̀kánù ṣe yà lásìtà mí hùn fi ṣe ẹ̀sìn ẹ̀yọ kan náà lọ́yẹ kí wọ́n máa sìn wọ́n wá sọ ẹ̀sìn wọn ẹ̀sìn kèfèrí wọn yẹn wọ́n wá sọ di yẹlẹ yẹlẹ yẹlẹ yẹlẹ àǹdàǹbọ̀ ọ̀sá àǹdàǹbọ̀ látà àǹdàǹbọ̀ mọ̀nátà àwọn ẹ̀sìn ẹbọ yẹn pọ̀ rẹpẹtẹ ọlọ́run nílà nínábì ìwọ mọ́jọ wọn o ẹ̀sìn kan náà ní ẹ̀sìn títí ẹ anábì sọ kó tó jáde láyé níbi hadithi al-irbad bin sariya anábì ni man ya'ish minkum ba'di ẹni tẹ́mi rẹ̀ bá gùn jù nínú yín tẹ́mi rẹ̀ bá gùn dáadáa fa sayara sayara anábì ni yóò padà rí ikhtilafan kathira anábì ni ikhtilafan qalila ni ikhtilafan ànábì ní ìyapa ọ̀pọ̀ ìyapa ọ̀pọ̀ gan nínú ẹ̀sìn islam tí mo mú ẹ̀ fa alaykum bi sunnati ọ̀dọ̀wọ̀ yìí o bó ṣe kọ́pọ̀ tó ẹ bó lè mi ṣe ṣe sunna tèmi ní kẹ́ẹ̀ka mú ń bẹ̀ wọ sunnati tèmi khulafa ar-rashidin kẹ́ẹ̀sì mú sunna àwọn àlífà mi tọ́lọ̀ ti fún wọn mọ̀nà ìtumọ̀ ẹni pé gbogbo táwọn yẹn bá ń pè lẹ́sìn àkàbẹ̀rẹ̀ pé alukur'an lafẹ́ wò sí ọwọ́ ànukọ́ a lẹ́yìn náà àsúnà afẹ́wọnú súnà lẹ́yìn náà bífáàmì sálàfil umma pẹ̀lú àgbóyè àwọn kùlàfáù rashidi tasọ́wùfù tá a wá wí yìí ìjà ànábì ṣe é ìjà àwọn sàhábà ṣe é ni abubakar ni àbírùfà ìyà ìkìlàsíyà ni umaru ni àbí àdàwíyà ṣàṣìlíyà ni Usman ní ẹ̀dí ahmadiyya tàbá ti ń ka àwọn ìròrí wọn a sì máa máyà wá tọ́ta kòròrí náà ibẹ̀ náà ni ó ti kílà yí pé ayé sọ̀tẹ́ nìkan ládùúgbò yóò àwọn èyí sọ̀tá fẹ́ nìkan kan adó lérí ìtawà bá rí nìkan ní al a sì dúró lérí níta bá rí nìkan nínú hadisi a sì dúró lérí àgbọ́yé àwọn sálàfọ̀sálẹ̀ àwọn tí wọ́n gba kéwú níwájú ànábì aya kan bẹ tó fẹ́ dárò júlẹ̀ láhùwà alhadith òmìnà náà sì máa yẹ́ ṣìtẹ̀rí láhùwà alhadith ọlọ́wọ́n bá láwọn kan bẹ tí wọ́n máa ra láhùwà alhadith wọ́n máa ra ọ̀rọ̀ eré eré nítumọ̀ rẹ̀ nínú èdè àwọn èèyàn tún sọ́nà tọ́pọ̀ ìpè láhùwà alhadith tọ́wọ́ nù aya yẹn o nǹkan báyìí ni nǹkan báyìí ni nǹkan báyìí ni ìtumọ̀ pọ̀ lérí ilẹ̀ gbogbo wa làwọn wà nínú ìdààmú ìfúbò láti mọ̀ tọ́lọ́ ń gbà lérò àwọn akatira ibẹ̀ láti wá rí tí mísíkì lànàbí pé fáwọn ó oni fa aláhi lẹ́sì ilá ilá ilá wa ó lóun fẹ́ lọ́wọ́ bá búra lẹ́mẹ̀ẹ́ta ó nígbà tá nàbí sọ fáwọn àlìkìnà ó ní mísíkì lànàbí pé tùmọ̀ láwọn àdì ìtìfà orin gbígbọ́ orin àlejò tómi olómi ọmọ jó tá a máa lulu wọn làwọn fi ń gbẹ́sìn gani ọlọ́run ní kẹrẹ jú ni wọ́n lùlù sí ìyàwó ìyàwó ń jó ọlọ́run fi ń gbẹ́sìn ga sẹ́wọ̀n pé irú àwọn ilé kéwòn ní ẹ̀ka sọmọ kán lè tún kéwúké ọlọ́run ní ẹ̀sìn ni lóbìnrin ń jówájú rẹ ọlọ́run sì ní ká rẹ jú ó sì wà nù kọ́nà fa ló ti jẹ́ pé gbogbo nǹkan ti fẹ́ dàrú nínú ìtumọ̀ ẹ̀sìn wa ọlọ́run àwọn adápadà sí ọ̀dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀kọ́ kọlà ewé lọ́kọlà sí la àtàsọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi àwọn nǹkan wọ́n fi tàsọ́wọ́ fún wọ́n fi ń tì sí asuhabu sofa wípé tasawufu ti bẹ̀rẹ̀ láti ojú ayé anabi àwa ni ẹ̀ka má dín sìkan wá tá anabi fi ti sọ pé àwọn tí wọ́n bá ń ṣe ìbáàdà o mutasawwifun ni wọ́n o sufi ni wọ́n ẹ̀ka má dín sìkan kò sí wọ́n láwọn asáàbù súnfà àwọn tí wọ́n mẹ́sìkìnì tí wọ́n lówó tí wọ́n gbalé ní Madina tí wọ́n wá láti Maka wọn ò nílé wọn ò lówó àwọn ni wọ́n mánéjì nínú mọ́ṣáláṣí wọ́n kírun ọ̀rọ̀ yàn àdẹ́bí àmàkọ́ wọn lẹ́kọ̀ọ́ ara wọn àbúrò rẹ̀ rà lórí pé òun náà padà wà dádúró wọ́n ní ìbáàdà àwọn òṣùfì àwọn ọ̀dọ̀ àwọn àṣọ́àbù súfà àwọn tí wọ́n wà ní mọ́ṣáláṣí ànábì àwọn ni wọ́n dálẹ̀ tọ́ bàbá wa ń sọ tẹ̀sí nínú tàṣọ́wùfù nísìnyí àmọ́ wá gbé yẹ̀wò sínú ìgbésí ayé àwọn sàhábà ìgbésọ̀ àbà kan sóṣèlú yìí tẹ̀sí kí ni tẹ́ ń ṣe yìí ẹ̀sìn lọ́dọ̀ wọn lẹ́tí kíní lẹ́tí mú bàbá sókòlè islam àwọn ní gbogbo ìtumọ̀ dánsẹ̀ fún súfí súfí wọ́n ní gbogbo jámpíǹtì sí yẹn kò ṣe ẹ̀mú nínú èdè gan àwọn kan rí i pé kákan sọ pé ìtumọ̀ ẹni pé ojú ọ̀nà tí àwọn tí wọ́n ń da awọ ẹran bora tí wọ́n sì láwọn ń ṣe ìbáadà ìtumọ̀ tẹ́fìtì sínú tó lé nítumọ̀ àlẹ́ ìbáadà tún ẹ̀yọ́ màyá mi gbogbo aláwà ní markasul irfad نسأل الله تعالى أن يوفقنا وإياكم إلى ما فيه خيرنا في الدنيا والآخرة ọlọ́run tó ṣe àyè ní àyè mọ́lẹ̀ kọ́lọ́mọ́jì ó sókùnkùn láíláì olódó tẹ́ bá ti ń gbọ́n bí jàmá ẹni dì mọ́ ọlọ́run sẹ́wàkù ló fi sẹ́wàkù lọ́lọ́run fi ní ká láǹfààní àti máa jòkó olújòkó yìí ìfẹ́ ọlọ́run bá ń bẹ lérí wa o nítorí pé ọlọ́run ò ní fẹ́ ju ẹnìkankan sínú àlìjánà àfikọ́lọ́run fi ìfẹ́ mà sí lẹ́mìí من سلك طريقة يلتمس فيه علما سهل الله فيه طريقة إلى الجنة anábì lẹni tọ́lọ̀ bá ti fẹ́ ṣàlìjára rẹ̀ rọrùn yóò wá fi ìfẹ́ màṣílẹ̀ mi kọ́ ma wá ma kí ni wọ́n ń pè ní ima al-ilmu qala Allahu qala rasuluhu mal ilmu qala shaykhu wal aba'u àwọn afáwọn wọn ni tí wọ́n ń pè ní ima òun náà ni ní tó kílà ní Qur'an àti àdìsí anábìwa Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe ọ̀rọ̀ táwọn bàbá kan sọ bàbá pọ̀ gbogbo aláṣẹ ní bàbá bàbá alẹ́ lárúbáwá wà bàbá funfun wà bàbá dúdú wà àwọn bàbá wa nílùú maka wọ́n wà bàbá wa nílùú cairo wọ́n wà bàbá ní fásì morocco bàbá ní kaula bàbá ní lọ́ọ̀nì bàbá ní kò wà bàbá lọ́yọ̀ wà gbogbo ọlá láwọn bàbá bàbá àwọn fásì sábà ti lọ rẹ̀ oyé ẹ má retí bàbá kankan kọ́ sàlàyé ọ̀rẹ́ sí fún yín àlẹ́ ilé mú qala Allahu qala rasuluhu ọlọ́run sọ ànábì sọ ni wọ́n ń pè ní máa mọ̀lẹ̀ ilmu kọ́lá ṣéèkù wọ̀n àbá ṣéèkù sọ báyìí àwọn àbá wa sọ báyìí bá a ti bá tí wọ́n sọ kájọ́ bí yín nìyẹn wọ́n ní kìí ṣe mọ̀ nìyẹn ṣe nígbà tẹ pé lẹ́sìn ìbá àráyà fún àhẹ́n kìí ṣe mọ́ ẹ sì pé lẹ́sìn àrádìí sì fún kìí ṣe mọ́ nígbà ànábì lọ́gbọ́n lóhun fílẹ̀ fún wa ẹ tàràtùn fíkùn amúrẹ́yìn láǹtà mo fi kan méjìlẹ̀ fún yín ẹ̀ ní sọ̀nù tẹ́ bá ti dúó lérí ẹ̀ ẹ̀ takú lérí ẹ̀ ní kìtàbà láà alukoran wa sunnata rasul àti sunna mi láti máa pàwọ́ alùsùnà ní alágídí alágídí lérí ẹ̀ ìdí wọ́n ń pè ní alùsùnà ni pé ọwọ́ máa ṣẹ̀sìn pẹ̀lú ìbámu tó wà nítorí tó ọba lágídí lérí ẹ̀ oyé wọ́n kà wá mú irọ́ kan wọ́n wà á kún lọ́dà òdodo bọ́ọ̀ bá ṣèṣì jára rẹ gbà oyé ọ́fọ́ọ̀dù sùn lọ nítorí ṣẹlẹ̀ táwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n fi gba sófin ni ẹ̀ nígbà tí màá ń sàlàyé táwọn bàbá yẹn ń ṣe táyìn náà mà tèmi náà mà táàjọ mà á rí i pé ó takò tó wà ní Kùránì àti Sunnah àbí ń gbà mí nǹkan mí ọwà ní kòrán lóòótọ́ ọwà ní súnà pé a máa ṣe àbọ́nà táwọn ń gbà ṣe yẹn ọ yàtọ̀ sí ọ̀nà tá nẹ́bí ṣe kí ni tó gbà ṣe bídà náà wọ́n pe méjèèjì ẹ̀rọ tó ní ṣe ìtàn ṣe ọlọ́run ni a ṣe ni ìtàn nẹ́bí ni a ṣe ni lóòótọ́ sì ni ní wọ́n a ṣe lóòótọ́ ni a ṣe tó ti wá jẹ́ ẹ̀yẹ́ màá yá mi àlè ìbádàtú ẹjẹ́ àlọ́ lè máa gbogbo àwọn ayọ̀ àlọ́ bad wà ayẹ́tọ̀ là ábìdà gbogbo àwọn tá a fẹ́ sin ọlọ́run ó ti dá wa lójú nínú ọ̀rọ̀ tí mo sọ síwájú wípé ń ta wá ṣe ilé ayé ń bí ẹ̀sìn làwa rán ìyàwó rẹ̀ tí ọba sin lọ́wọ́ ọba ọ̀fẹ́yàwó ọmọ rẹ̀ tí ọba sẹ̀sìn ó bímọ ó ti bímọ ọ̀sẹ̀ mọ bẹ́lẹ́ ọkọ̀ lọ́dún bímọ ẹni tí ọkọ tí ó sẹ̀sìn ó yé ọkọ tó fẹ́ ni òjì rẹ̀ yàn fẹ́ tó bá ti lóhun ọ̀sẹ̀ sì máa ń kú lábẹ́ ẹ̀ torí ẹ̀sìn là á fi ń kọ́ṣẹ́ torí ẹ̀sìn là á fi ń ṣòwò torí ẹ̀sìn là á fi ń kàwé ìwé ìwé tankan torí ká lè ní tá jẹ ká lè bá gbádùn ẹ̀sìn ni o torí ẹ̀sìn là á fi ń ṣòwò tábà ti jí làrọ̀ báyìí á ṣẹ̀sìn tí ló fi ṣe kíní tí ló fi sunni á wàá ṣe tí tá jáde láyé. àlẹ́ ìbáradà tún ìwọ́tọ̀ bá wà fẹ́ ṣẹ̀sìn ètò wọn pè lẹ́sìn ismun jamiu likulli ma yuhibbu Allahu wa yardahu minal aqwali wal a'mali az-zahira wal batina ètò wọn pè lẹ́sìn òun náà ni gbogbo ń tọ́lọ́wọ́n bá aláàbá fẹ́ ká máa ṣe nínú Qur'an mo ti sọ yẹn ọyẹ kò ti gbọ́ yé gbogbo ń tọ́lọ́wọ́n aláàbá fẹ́ ká máa ṣe nínú Qur'an tó yẹn ẹ̀sìn lèyàn ṣe wọlé àmàlì zahira wàlbátina wọ̀yẹ̀rọ̀dọ́ ما ينشف lọ́pàá yọ́nú sí fún wa pé ó dáa ẹ̀sìn ni o tábà ti gbọ́ yé báwọn ẹnì kọ̀ọ̀kan wa a mà pé kò sí tọ́lọ̀ ń dá wa wá ṣe nílé ayé tó ju ẹ̀sìn lọ àwọn ẹ̀sìn kan wá ń bẹ tọ́lásìkò tọ́lásìkò àwọn ẹ̀sìn kan bẹ tó ṣe kí ni ara ẹ̀sìn ni àbí kò sígbà tá a lè ṣe àmọ́ àsọ̀lá òun lásìkò kí ìran fẹ́ kí mọ́gírìbì nísìn tí wọ́n gbà lọ́wẹ́ ọ́sẹ̀sìn àbí ọ̀sẹ̀sìn ọ́sẹ̀sìn àmẹ́sìn wọn ní kọ́ọ̀lẹ̀ fún wọn torí pé kò kí ní àsìkò tán ní àsìkò tán kò kí ẹ̀sìn ismu jami'i li kulli ma yuhibbu Allah má láàmú ìtọ́lọ́mbá àbí tọ́lọ́wọ́n bá aláyọ́nú sí pé ká máa ṣe ẹ̀sìn ni nínú àwọn ọ̀rọ̀ ni àbáwọn ṣe ètò hàn àbí ìtọ́pamọ́ alákọ̀ọ́kọ́ ni ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká lè máa fi ìgbàgbọ́ làkọ́kọ́ ẹ̀sìn ọgbà pọ́lọ̀ ló dá gbogbo nǹkan onídarí gbogbo nǹkan ọba yìí náà sì wá ní ọba tí ó ń pa wá ẹni bá kú òun lọ pa ẹni tí ọba ó ní jẹ́ nǹkan kan pé ó yóò sínú fún ọ ọlọ́run nìkan lọ́wọ́ máa ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú iyyaka na'budu wa iyyaka méjèèjì yẹn ó sì bá dà ó sì bí abùkátà láyé gbogbo bùkátà yìí sísè tábà ti kírun tá a kalẹ̀ a ń ṣe ìbádà lọ́wọ́ a sì sọmọ sí ìsìtìhánà torí pé ìbádà sí ìbádà náà ni méjèèjì ọlọ́run tó ń sin náà lọ́wọ́ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹjẹ wọn gbé ní ìbáadà nìyẹn iman nípa ọlọ́run la kọ́kọ́ báadà kúlù ìbáadì ẹlẹ́bí la amọ̀nà òkè mùsọ̀lá ọlọ́run bá ní ẹni káwọn èèyàn gbà mí gbọ́ o lẹ́yìn náà ká máa wá kírun yáyọ ẹlẹ́bí la amọ̀nà kó ti bá àríkùn mùsọ̀lá ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ o ẹ̀mẹ̀ wá gbà rẹ̀ ìgbàgbọ́ ni àkọ́kọ́ ìbáadà òun náà ni òpó àárín gbogbo tó di gbogbo ìbáadà lọ́wọ́ tóun bá ti ṣubú gbogbo ìbáadà tó kù sí sékíní ó ti ṣubú ayọ̀ ni abid wà ayẹ́tọ̀ láàbìdá wọ́n tó lọ fẹ́ sin kí làkọ́kọ́ ẹ̀sìn òun náà ni ìmánì rẹ mọ́jẹ́ ọbàjẹ́ síwájú ọlọ́run ọgbà àwọn orúkọ ọlọ́run bá gbọ́ àtàwọn ọ̀rọ̀ yín rẹ̀ lẹ́yìn náà wọ́n mọ̀ yá mi àwọn ìjọsìn kan bẹ tó jẹ́ pé ìbádà tó bàdà níyà ìbádà tó jẹ́ pé ara kọ̀lìbíyà ni sọba fẹ́ ṣe bàdà ọkọ̀ ní ìyẹn lọ́wọ́ kìí ṣe pé àwọn ọmọ pé láìra ìràdà láìra ìràdà láìra ìràdà ọwọ́ àdáná ọjọ́ kejì ọwọ́ lọ́lẹ̀ bu ọṣẹ sínú kankan wẹ̀ ọní wọn fẹ́ lọ́lẹ̀ wẹṣẹ ayé ìdí wọn pè ń sún fílẹ̀ Yorùbá ti wánu ṣéwò ṣéwò ṣéwò ní ìgbà ayé lé ṣé ìdá fi tẹ̀sọ́dọ̀ àwọn sàábà táwọn amọ́fíláṣínù <laughs> tọ́lá wọn bá ròyìn wọn pé àwọn tá a wúlò olùgbàgbọ́ òdodo ni wọ́n ìbáàdà bàdàníyà wà onírun kíkí ọmọ kírun ọmọ wẹ́tẹ̀ ìbáàdà ìtọ́ ọmọ ṣe nìyẹn lẹ́yìn náà wọ́n máa gbàwẹ̀ rọ̀mọ̀dá ó tó máa gba náfílà 13-14-15 wọ́n máa gba àlàmísì àti mande ìbáàdà nìyẹn ọmọ yẹn náfílà dùwà tó nù bá ti yọta tí tó fi kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ń pa ìlà tó ń pè irun zuhuri ọmọ yẹn náfílà dùwà ènìyàn méjì mẹ́rin mẹ́jọ jẹ́ ń pè ní ìbáàdà nù ìbádà tó kàwòlíyà wà àwọn ìbádà tó jẹ́ pé wọ́n máa ṣe ẹnu rẹ̀ ní ọmọ ṣe kí ni ní ọmọ ṣe ọmọ kakọ̀ rán dáadáa lójúmá subhanallah wa bihamdi subhanallah alazim ovi tí ó pọ̀ subhanallah wa bihamdi adada khalqihi wa rida nafsi wa zinata arshihi wa midada kalimatihi yawa juweriya ọbẹ̀ sí sàtìkárù kan lẹ́yìn àṣùbá ọpẹ́ gan anẹ́bì lọ tún darí dé lẹ́yìn tó ni ó ṣe wà lérí kó ànábì ni mo ti wí nǹkan mo ti wí àsìkárù kan mo kàn rárá wí lẹ́ẹ̀mẹ́ta ọ̀rọ̀ mẹ́rin náà ni mo wá wí lẹ́ẹ̀mẹ́ta ó ti ṣe déédéé gbogbo tó ń ṣe látàrọ ìyàwó ni kíni kíni àdúrà náà ni subhanallah wa bihamdihi adada khaliki wa ridwa nafsi wa zinata arshi wa midada kalimati allahu akbar bọ́ba ṣe ìbáadà ń tọ́ tara bọ̀nu kìrìkọ́ mọ̀ lọ lè pariwo mọ́sáàsì lẹ́yìn náà subhanallah wa bihamdi subhanallah alazim àníbi tí ìbá ṣe ọgọ́rùn kan bí ẹ̀ṣẹ̀ yẹn bá pọ̀ ju fóòmù eré odò lọ àwọn àwọn tí máa ń rú lérí odò yẹn kẹ́ṣẹ̀ ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ subhanallah bihamdi subhanallah alazim àbí subhanallah bihamdihi tẹ́yìn bá ṣe ọgọ́rùn ọlọ́wọ́n bó sì parẹ́ fún yàn ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ìbádà tá nábì máa ń ọlọ́lẹ̀ ra ìwé kẹta ń pè ní citadel of believer alaskaru azkaru sọba walmasa àdúrà àrọ àti ìrọ̀lẹ́ tó wà ń bẹ̀ ọmọ sílẹ̀yà sọba ọmọ sílẹ̀yà alásàrì síkìrì wà ń bẹ̀ protection ìdáàbòbò wà ń bẹ̀ kọ́nà ọlá kébi ọmọ pààyàn kíyà ọmọ jẹyàn ọ wà ń bẹ̀ ìdáàbòbò wà ń bẹ̀ wọ́n sá ti ta ojú bí owó mẹ́ta mẹ́rin lọ́wọ́ yìí kálẹ́yà sọba kálẹ́yà alásàrì ó ti wà nínú àwọn tí wọ́n rántí ọlọ́run nígbà náà bí máa ń ká aláàrọ̀ nìyẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà kọ́ máa tọrọ àforíjì ní gbogbo gbà àníbi lọ́wọ́ gbọ́dọ̀ mọ́ ṣe aṣítàfúrúlá ọgọ́rùn lójúmọ́ nígbà mi olóhùn mọ́ ṣe modern seventy aṣítàfúrúlá àníbi ni ẹ máa ṣe sayyidul istighfar Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ìgbé yẹn fẹ́ wá foríjì anabi lọ́ọ̀ ga wọn nìyẹn aṣitẹkifúnla wa tó bèlè anabi àmàṣe yẹn náà ọgọ́rùn lójúmọ́ ìbáàdà tá a máa ṣe nìyẹn jẹ̀má ó kírun jẹ̀má lásìkò ọwọ́ wa ṣe ìbáàdà ti ẹnu àdúrà gẹ ìbáàdà lòun náà àdúrà wúwọ̀ ìbáàdà ó dùn kó bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run ṣàánú mi ọlọ́run jẹ́ mi mi ó gùn fún mi lálàáfíà ọlọ́run fún mi lálàáfíà kí pàǹtọ́mọ mi ṣàánú mi ṣàánú ọkọ ṣàánú ìyàwó ṣàánú àwọn ọmọ wọ́n ti ládàáwò gbèsè tí mẹ́lọ́rùn bá mi sá èyí náà ọyẹ zikiri ni bẹ́ẹ̀ wọ́n fọ́n tán fẹ́ lásìkò yà bí wọ́n ti fọ́n wọ́n kọ́ lẹ̀ pé òsì bá dà ọ̀kadà rọ́bùkún mọ̀dé ọ̀hún ní asẹ́dí bìlákùn ọlọ́run ni ẹ máa pè mí dáyín lóhùn iná lẹ́dí ní sẹ́kìbìrú náà alẹ́ ìbádẹ́tì ọlọ́run àwọn tí ó ṣe ìbádà ìbádà ọlọ́run ní fàṣẹ àwọn tó pè mí àwọn bẹ́ẹ̀ bá fẹ́ wọjá àdámọ́ ẹ máa ṣàdúà ẹ máa tọrọ orí ayé àtòrí ọ̀run ẹni tí ó ṣàdúà ọlọ́run fẹ́ràn tọba fẹ́ kọ́lọ́run fẹ́ràn rẹ ọmọ pé kò sí nǹkan fẹ́ béèrè lọ́wọ́ rẹ kò sí ń dá ilé béèrè lọ́wọ́ ẹ̀ tó lè tán ó ṣẹ́kù síbẹ̀ ni. lẹ́yìn náà àwọn bàbá rẹ àtìyá rẹ ọmọ sí dáadáa sí ìbáàdà ni ọmọ sọkùnrin ẹbí pọ̀ ìbáàdà ni ọmọ sí dáadáa sáwọn ọmọ ìyá rẹ gẹ́gẹ́ ọmọ sí dáadáa sáwọn tí èsè mùsùlùmí gan tí èsè àwọn tí wọ́n fẹ́ẹ́ pa yín àbáwọn tí wọ́n fẹ́ lé yín kò lé bàbá lẹ́bọ̀ bàbá oní ọ̀sùn bàbá oní ìgbónú ìyá ìyá ìṣẹ̀lẹ̀ ọmọ bò ní nǹkan ọmọ ṣe dáadáa sí ọlọ́wọ́n bá ní ẹmọ́ ṣe dáadáa sáwọn tí ìṣẹ̀lẹ̀ sí láyé ni hákùnmùnláwọ́ alẹ́lẹ́ lámù yóò kọ́ àti lókun fi dì àwọn tí ó bá ti bá yín jà wọ́n lámù yóò kùnrin jùkùnmí díyà rẹ̀ kò máa ń tàbọ̀rù ohun òun sì lé yín ọlọ́rẹ̀ ayò ni àmọ́ ẹ máa ṣe bírù sí wọn ẹ máa ṣe dáadáa sí wọn bọ́ọ̀ bá ṣe dáadáa sí ẹni tí èsè mùsùlùmí ìbáadà ní kọ́dẹ̀ ẹranko ẹranko tí ń lọ débi ń pa tó fún lẹ́wà tó fún lẹ́yìn lágbàdo oyè ọgbà aláda ìbáadà ni orí èso lójú ọ̀nà anábì yìí máa nì bílẹ̀ wọn sọ̀bọ̀ ọ̀nà ṣọ̀bà anábì ní ó lé ní sẹ́mùtì aláàlá ilá ilẹ̀ ìdọ́ gádùn ní ìmáàlì bílá ó àdínà ha ìmá tọ̀tọ̀ àdá ẹni tọ́rí kọ́ ọmọ mú èso àti ìgò kó lójú ọ̀nà ìbáadà ló ṣe yẹn kọ́ ọmọ tọ́jú ọmọ òrukàn ìbáadà ni àwọn tẹ́bi ń pa kọ́mọ bù wọn ló jẹ ìbáàdà ni gbogbo àwọn tí wọ́n jẹ gbèsè kọ́mọ bá wọn san ìbáàdà ni làwọn àfáàfin sọ pé àti ẹ̀sìn ẹ̀sìn pọ̀ ńlẹ̀ kọjá sáwì ibi wọn ti mú jáde fi àṣẹ́sìn pọ̀ ńlẹ̀ báyìí kọjá kíni kọjá ayélálà gbogbo yìí tí ń kà látàrọ yìí ṣé tọwọ́ lọ bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ lè ṣe tá lójúmọ́ ọ̀tún bẹ́ẹ̀ ó ṣe láti kù ni kìyàmù lélẹ̀ bẹ́ẹ̀ tó dìde lórí tó ṣàdúrà ó ṣe la ilaha illallah la ilaha illallah zikir anáda abdul zikiri la ilaha illallah anábi zikiri tó dájú sí ilé máa ṣe yá ni zikiri qawli tó jẹ́ ti àwọn la ilaha illallah bó ṣe wá wà ní ká máa ka kùránì wá lọ́lá jùlọ kó máa ṣe tilawatul Qur'an ó ka Qur'an ọgbọ̀rọ̀ mọ́dìbí tó máa kà tó bá ti jí lójúmọ́ ojú ewé mẹ́wàá ni o mẹ́fà ni o ẹyọ kan ni o kọ́dà áàfù ewé ń gbà míì ọ̀dà ó ṣe wá di pé ojú wa ń kan ọ̀ka láì nǹkan àmọ́ pé ojú sílé ayé ọ̀ka koran ní ìgbà tí e, e, e, èèyàn gbé gbé mọ́tò jáde tó sáfíìsì ọ̀chẹ́ ti ọ́ìlì ọ̀chẹ́ ti omi sọmọ pé ọ̀rọ̀ rẹ léwu ẹni tí ọ̀ka koran ló fi jáde ilé láàárọ̀ ọ̀rọ̀ rẹ léwu torí kò ní sí lábẹ́ àbò ọlọ́run àwọn bá ní wọ́n sì wá di kàlágídá bó ti sálámọ̀ tẹ́bá yọ fẹ́ lè gbóhùn nìkan ọkàn sáré lọ ọkà ní bismillahir rahmanir rahim bó ṣe wù yẹn wọ́n fọ ní ládà one hundred and ninety rewards torí nineteen aráàfin lọ́wọ́ mẹ́ aráàfin kan sì ní ládà mẹ́wàá ní one hundred and ninety tọ́ba wa káàfù ọlọ́pàá sì rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa tọ́ ibi àlọ́láwádé gbogbo ìbádà tí mo wá dárúkọ yìí pátá ìlọ́láyà ló sì ní kíni lónìí hadisi ájì lílọ ńkọ́ ìbádà náà jihadi àwọn obìnrin ni gbogbo sẹ́ta bá ń ṣe ní hajj fata ìbádàn zaka yíyọ ká máa sànú àwọn èèyàn ìbádàn ni ìbádà ó kù níbi káàkan yẹn náfìlà nìkan ìbádà pẹ̀ka torí gbogbo ohun tó wọn bá ń ṣe tí wọn bá ní ọwọ́ wà àlìjánná ọwọ́ wà àlìjánná ọwọ́ wà àlìjánná ìbádà ni máa ń gbìyànjú wọ àlìjánná innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdawsi nuzula alẹ́bìnrin àwọn wà ká fil yatimi eh, fil jannati kahatayn èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá ṣe jọ wà lálẹ́ jẹ́nà rẹ̀ èmi àti ẹ̀ àjẹ́nà fèdọ́sì lọ́fẹ́ wọ̀ torí fèdọ́sì àdẹ́bẹ̀ wà ipò ọkàn sanwó ọmọ òrukàn kan àbá ọkàn fún lóúnjẹ àdẹ́bẹ̀ lẹ́mi àti ẹ̀lájọ wà lálẹ́ jẹ́nà fèdọ́sì nígbà wọn ṣe yẹn sẹ́nàfìlà ni ṣé kọ́ra kíkà ni sáàwẹ̀ ni òun kàn fún yàn lóúnjẹ àbá ọ̀rọ̀ aṣọ sí yàn lọ́rùn kọ́dà ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa wàá ṣèrò hùn nàbìlì màrúf ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa anábì tó bá fi òkèlè òkèlè òkèlè tó fi síyàwó ẹ lẹ́nu sọmọ pé nínú ọdún ànábì ni wọ́n sì kọ sàárà lẹ̀ fún yín ìpẹ́ sí sàárà bá a ti ní ṣiṣẹ́ tá ń lọ́dá mọ́ yẹ tá ń lágùn wálé táwọn obìnrin ń na yẹ àwọn ni wọ́n náwó wa àwọn là ń ṣiṣẹ́ tọ́ ẹ̀hẹ̀ ní bá lóhùn lè sin obìnrin ó yé ọ̀fẹ́ sin ọlọ́ọ̀ni àwọn ọmọ ṣiṣẹ́ àwọn ọmọ ṣe kíni àwọn ọmọ náà wàhálẹ̀ ni mọ̀lúdì làwúrísìkò hún náà wàkísíwátòhúnná nínú ma'ruf ọlọ́wọ́n bá ní rísíkù húnná etí rísíkù tí wọ́n máa ná alẹ́lẹ́ mọ̀lúdì làwú ọrùn ẹ̀yìn tí wọ́n bí máa fúlọ́wọ́ o tẹ̀rọ lọ́mọ ti sọ̀rọ̀ mẹ́ wàkísíwátòhúnná ọmọ lówó ìbádà ni kọ́ ọmọ bá ti dá gbogbo gbàtọ́ bá ń tún bóòtù mọ́tò lábẹ́ ẹ̀mí bóòtù lábẹ́ mọ́tò gbogbo gbàtọ́ bá sọ yín nìkalẹ̀ tọ́n kan lé tọ́n rẹ́lé láti yẹn lè bá dáa pé owó yìí o ó fi sẹ̀ràn lọ́wọ́ kó lè jí orí ìbáradà ṣe ó fi tọ́jú òbí rẹ̀ ó fi tọ́jú ìyàwó àtọ́mọ owó ti máa kọ́ sí ìbáradà fún ọ ẹni bá fi ilé tó fi ilé tó lọ báàrí mọ́ sọ pé ìbáradà lọ́lọ́run bá lọ kọ̀mọ̀ pé yìí kẹ́yìn máa tọ́jú ilé gan ìbáradà ni ọlọ́run yà lọ́dún náà àmọ̀nà kú wá fúnṣọ́kù wà àlékún ọlọ́run bá ní ẹmójútó àwọn ọmọ yín àtàwọn ará ilé yín kí wọ́n mọ̀ náà o ọlọ́run ti gbéṣẹ́ lé wa lọ́wọ́ jàmá ìbádà ni tá a lè ṣetán ẹ̀sìn pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn táwọn fẹ́ ṣe súnfì yìí kò sí àníyàn wọn dáa ọ̀pọ̀lọpọ̀ wọn àníyàn wọn dáa àníyàn fún àwọn fẹ́ súnmọ́ ọlọ́run àwọn fẹ́ wọ àdìjánná tó sì yẹ ká máa ṣàlàyé pé mọ́júyàn síná mọ́dájọ́ ọ̀nà fún yàn ọkọ̀ọ̀kọ́ ṣàlàyé àlàyé ní ṣáájú ká tó mọ̀ pé lágbájá yìí ṣé ó ti mà bí ọmọ ọmọ kúnnà mu'adhibina hatta nab'atha rasula ọlọ́wọ́ bá aláwọ̀ ní àníjẹ nìkan kan yà ó títí tá a fi jẹ́ ọmọ àwọn àwọn oníjẹ́ ọmọ àwọn rọ̀súùlù àwọn òjíṣẹ́ àyèmọ̀kan wà láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ìyá mi súnfí tó lọ́hùn ń ṣe yẹn wọ́n fẹ́ dẹni ọlọ́ni òun náà kan kọjá ló sì gbọ́ tí wọ́n lu ìlú tí wọ́n ń pè láìlà ìlàlà láìlà ìlàlà àníyàn kóun náà fẹ́ súnmọ́ lọ pé báwọn kan ni wọ́n ń darúkọ lóhùn yìí ló fi ya mọ́sálásí o àníyàn dáa àníyàn bàbá mi náà dáa sífù sáfàǹsì sí lọ jẹ́jẹ́ ó kírun tá nígbà ó kírun tá lọ́wọ́ rí pé ah, àwọn kan ni wọ́n ń darúkọ lóhùn ọba ẹjẹ́ mi náà ẹjẹ́ mi náà ẹjẹ́ mi náà darapọ̀ mọ́ wọn àmọ́ rí káà níyàn ọ̀dà kéèyàn máa wá ṣe nǹkan tí ọ̀dà ìjọ́lọ̀ wọn gbà lọ́wọ́ yàn ní pé àníyàn da lóòótọ́ àníyàn da àmọ́ ní tí ń ṣe òṣèké ni kódà ìjọ́lọ̀ wọn wọlé àníyàn tó daa. yẹn yóò wá gbà á lójú yíwáyé pé mọ̀nà háàdà kan sí من ahdatha في amrina هذا. أي في dinina هذا. ẹni bá lọ lè mú mi wá yàtọ̀ sí èyí tí èmi ànábì sọ fún yín pé ká ṣe ma laysa minhu fahuwa raddun fahuwa mardud tani ọ̀rọ̀ dà rẹ̀ jama Allah ànábì ni ọlọ́run ọ̀dà padà kò ní gbà ó man ahdatha ẹni bá dá mi ilẹ̀ fi amúrinà hàdà ayé fi dínì nà hàdà nínú ẹ̀sìn eh, ẹ̀sìn ní o ọlọ́run nígbà tó bá dọ̀rọ̀ wa yé aha láàfin mọ̀mí tẹ́lẹ̀ àbí aha ìmẹ́tàǹgbè láha igbá ìlàáfin mọ̀mí tẹ́lẹ̀ ó ti yé káwá máa lo rọ́bà kàbí ike káwá fi mọ̀mí ṣé ẹ̀sìn tako ẹ̀sìn tako sẹ̀mọ̀ wọ́n délé iná alẹ́ náà àbí wọ́n dá lẹ́ni abẹ̀bẹ̀ láfi fẹ́ ara tẹ́lẹ̀ nígbà ọ̀yá wọ́n dé sábà pé wọ́n dá yẹ náà lẹ́nà ni ẹ̀ ṣé wọ́n ṣe léwọ̀ fún wa ká ló ṣe léwọ̀ nígbà tó yá ń gbé dé wọ́n fẹ́ sí ọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ gbọ́dọ̀ ayé nígbà wọ́n gbé yẹn náà dé sí ewọ́ ní wọ́n mọ̀ bá wa wí ni àwọn àlùfáà ní àwọn àlùfáà ní àwọn mọ́mù ní àwọn sẹ́wù ní wọ́n níṣẹ́ ń gbọ́ <laughs> kò sí ìyẹn má kálukú ní gbọ́n tí ìwé tó kílà láyà bí ẹ̀hẹ̀ ṣé èèwọ̀ ni nítorí pé táwọn fẹ́ dà nǹkan ọdún ní ẹlẹ́ ànábì òṣè mọ̀lúdì ẹlẹ́ ànábì òṣè wàsífà ẹlẹ́ ànábì òṣè alára sáànábì wọ̀ṣù sáànábì <laughs> wọ̀ṣù sáànábì wọ̀gbádá ẹ̀yin náà máa wò pé àkílà ah, wa ń sọ kí ló ń ṣe kí ni kí ló ń sọ yìí àwọn à ń sọ̀rọ̀ ẹ̀sìn ìwọ ń sọ̀rọ̀ ayé ilé ayé wọn tú wálẹ̀ lókùn ìgbà tí ó bá ti takò sẹ̀ríà àmọ́rọ̀ ẹ̀sìn ò tú wálẹ̀ a máa